mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà orúkọ tèmi ni dr ọlálẹ́kan sàlámì aláàfin ìṣẹ̀ǹbáyé èmi á máa sọ pé erin kọjá gbígbé àjànàkú kọjá rúrù àjànàkú kọjá mórí nǹkan fìrí bá a bá rìnrìn ẹ jẹ́ ká sọ pé a rìnrìn fún àǹfààní ìwọ tó mọ ẹni tó ń sọ̀rọ̀ dr ọlálẹ́kan sàlámì náà ni ní tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé máa ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ kan Kí ni orúkọ ẹgbẹ́ náà ní Association of Africa Tradition and Culture. Ìwúlò ẹgbẹ́ yìí òhun ni pé láti lè máa kọ́ ara wa bí wọ́n ṣe ń lo ewé àtegbò àti gbogbo àwọn nǹkan tí ó jẹ́ àjogúnbá Yorùbá tó ṣe pé ẹ̀sìn ti gbà mọ́ wa lọ́wọ́. Ẹgbẹ́ náà kìí ṣe ẹgbẹ́ tó ń tako ẹ̀sìn bí kò ṣe ó gbé àṣà ìbílẹ̀ lárugẹ. Ẹlẹ́sìn Mùsùlùmí ó wà nínú ẹgbẹ́ náà, ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ó wà nínú ẹgbẹ́ náà bẹ́ẹ̀ ni ẹlẹ́sìn àbáláyé náà gbogbo wa pátá ẹgbẹ́ ìkó gbogbo wa pọ̀ ẹgbẹ́ Yorùbá ni kì í ṣe ẹgbẹ́ ẹlẹ́sìn kankan n tí ẹgbẹ́ náà wá wà fún òun ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé ó ti gbàgbé orísun ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ló ti gbàgbé orírun ẹ̀ nínú àwọn ọmọ Yorùbá gbogbo ń ta bá ń ṣe àṣà òyìnbó la máa ń kó èyí ló mú wa dá ẹgbẹ́ Association of African Tradition and Culture yìí sílẹ̀ wípé báwọn òyìnbó bí wọ́n bá kọ́ wa ní nǹkan tá à ń lò tá a sì rí i pé ó ń kó ìpalára bá wa ẹ jẹ́ ká kọ́ra wa ní nǹkan tiwantiwa ntí ẹgbẹ́ náà wà fún yẹn ìwọ tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà tó bá ṣe pé oògùn jẹ̀dí òun nìwọ́ mọ̀ tó dá ẹ lójú ẹ̀ tíwọ bá sọ nínú ẹgbẹ́ náà èèyàn kọ̀ọ̀kan yóò bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan táwọn náà mọ̀ fún ẹ ìwọ tó wá jẹ́ ẹni tó mọ oògùn jẹ̀dí ẹyọkan wàá wá di ẹni tó mọ oògùn bíi two hundred nígbà tí mẹ́mbà bíi two hundred tó bá bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan ẹyọ kọ̀ọ̀kan sọ fún ẹ ká tó wá sọ pé àwa tá wà nínú ẹgbẹ́ náà a lé ní two hundred ẹgbẹ́ náà wà ní kankan ṣe pẹ̀lú ibi tá à ń gbé tó rọ́pọ̀lọpọ̀ a máa sọ pé ah ǹbá sì darapọ̀ ṣùgbọ́n ọ̀nà mi jìn bí wọ́n ṣe ń wò pé ọ̀nà tiẹ̀ jìn ẹ̀ ọ̀nà àwọn mẹ́mbà wa ó jìn ju tiẹ̀ lọ ṣùgbọ́n ẹgbẹ́ náà ò ní ṣe pẹ̀lú ibi téèyàn ń gbé àbí inú ìlú téèyàn wà èèyàn tó wà ní Amẹ́ríkà ó wà nínú ẹgbẹ́ náà ẹni tó wà ní London ó wà nínú ẹgbẹ́ náà ẹgbẹ́ náà kì wá ṣe ẹgbẹ́ orí Facebook kì í ṣe ẹgbẹ́ orí social media nìkan nítorí pé a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ojúkojú káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ní èní December 19 a ti ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tọdún yìí parí báyìí ti ọdún tó ń bọ̀ two thousand and twenty-four yóò bẹ̀rẹ̀ ní January twenty-seven ìlú Ìbàdàn ni a wà. ìwọ tó bá ń bọ̀ ní ibi program náà gbìyànjú kó wọ mọ́tò dé Ìwó road tó bá ti dé Ìwó road ìwọ béèrè pé ibo lèèyàn ti lè gbé ọ̀kadà lọ sí mánà tán bẹ́ẹ̀ bá ti dé mánà tán ẹ ọ̀kadà ẹ lọ pé ẹ ń lọ sí arise and shine tẹ́ bá ti dé arise and shine ẹ̀yẹn pé nọ́mbà mi zero eight zero two eight five six five one eight eight àràn ọmọ wa mú yín bẹ̀ nítorí pé ẹ̀gbẹ́ kan ní ibi tí Arise and Shine wà ibẹ̀ ni ilé tí a fẹ́ lò fún program wa ní January twenty seven ilé aláṣẹ ni orúkọ ilé náà ẹ ti rí àwọn mẹ́mbà wa tán wọ aṣọ wa ní títì ibẹ̀ tó bá di ọjọ́ náà aago mọ́kànlá òun ni ètò máa bẹ̀rẹ̀ látàgo mẹ́wàá òun ni a ti wà níbẹ̀ ìwọ náà gbìyànjú kó wá wo agbára ọlọ́run lára ewé àtegbò àwọn tó ti ń wá tẹ́lẹ̀ wọ́n mọ irú àǹfààní tí àwọn máa ń jẹ ẹ bá dr lẹ́kan salami aláàfin ìṣẹ̀ǹbáyé ẹ bèmí náà pàdé lójúkorojú oníjìbìtì kò lè fojú hàn síta àwọn nǹkan tí a fi ń dá oníjìbìtì mọ̀ rí bákan náà oníjìbìtì kò ní sọ orúkọ rẹ̀ gangan tí oníjìbìtì bá fẹ́ pe orúkọ ẹ̀ ẹ̀ wọ́n á máa parọ́ mórúkọ ni bíi kan sọ pé ọmọ egúngún ọmọ ìgúnnu ọmọ òrìṣà bàbá ìrànlọ́wọ́ bàbá ládùúrà bàbá kinní kan bàbá kinní kan nítorí pé wọn ò fẹ́ kẹ́ mọ orúkọ àwọn gangan èmi tí mò ń sọ̀rọ̀ yìí Dr. Lẹ́kan Sàlámì Ọlálẹ́kan Sàlámì ni mí ọmọ Ọ̀yọ́ ni mí Yorùbá ni mí Yorùbá nìran mi kò sí nǹkan kan tí a fi ń bò àti bí ọdún méje ni a ti ń ṣe ẹgbẹ́ náà lórí Facebook kó tó di pé a padà rẹ́gísítà lọ́dọ̀ ìjọba ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́rìísí ló ti wáyé níbi àwọn program tá a máa ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá nínú ọdún 2023 yìí a ti lọ sí Abẹ́òkúta a ti lọ sí Ìbàdàn a ti lọ sí Ìkòròdú a ti lọ ságbára lọ́nà Badagry bákan náà a ti lọ sí Òṣogbo káàkiri ni a ti lọ sí ìlú Àkúrẹ́ ṣùgbọ́n January 27 ìlú Ìbàdàn òun ni ètò ń bọ̀. Àwọn tó bá wá sí program náà oríṣiríṣi àǹfààní ló wà níbẹ̀. Nítorí pé mo ṣe àkíyèsí kan, mo rí pé gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọ́n fẹ́ràn òògùn ìbílẹ̀. Ẹ̀ bá sì ti rí èèyàn tó ń sọ òògùn ìbílẹ̀ lórí social media, ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń tẹ́tí sí Ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ nípa òògùn ìbílẹ̀, àwọn èèyàn máa ń sá sẹ́yìn. Kódà yóò yani lẹ́nu pé àáfàá gan wòlíì àti àwọn oníṣègùn téèyàn rò pé bóyá àwọn gangan ló wà fún àwọn gan máa ń sá sẹ́yìn sísá sẹ́yìn tán sá sẹ́yìn yìí òun ló wà fà tó ṣe pé jìbìtì fi pọ̀ ìdí ni pé nǹkan míì wà ibi ìdánilẹ́kọ̀ọ́ òun lèèyàn ti máa bá pàdé bí mi ò mọ̀ tẹ́lẹ̀ ìwọ lè kọ́ mi bí wo ò mọ̀ tẹ́lẹ̀ èmi lè kọ́ ọ àbí kẹ́lòmíì kọ́ ìwọ àwa méjèèjì ṣùgbọ́n téèyàn ò bá ti lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ ìwọ̀nba bóun ṣe rò pé nǹkan rí bẹ́ẹ̀ ló máa rò pó rí tó bá wá ṣe tí ò rójútu ẹ̀ a máa lu àwọn èèyàn jìbìtì torí kò ní lè sọ òótọ́ fún wọn. bákan náà àwa tí à ń lo oògùn ìbílẹ̀ náà yálà wọn ń bá wa ṣe ni àbá ń ṣe fúnra wa àwa náà máa ń sá sẹ́yìn níbi ìdánilẹ́kọ̀ọ́ tó bá sọ̀rọ̀ dánilẹ́kọ̀ọ́ ẹlòmíà ní kò sí fẹ́mi ìgbà tí mi kì í ṣe oníṣègùn òun ṣe oníṣègùn ṣùgbọ́n òun fi owó ṣògùn àbí kò máa ṣe fúnra ẹ̀ ìgbà tó ń sá fún ìdánilẹ́kọ̀ọ́ báwo ló ṣe fẹ́ yí ẹ nínú àkíyèsí tí mo ṣe mo rí pé eh, ninety eight percent èèyàn tó máa ń sọ pé oògùn ò ṣiṣẹ́ lára àwọn òun ni àwọn tí ò ní ìdánilẹ́kọ̀ọ́ kankan nípa oògùn tó wọ́n á fẹ́ lò kó ṣiṣẹ́ kì í ṣe gbogbo ẹ̀ náà ni ọ̀rọ̀ ajẹ́gùn ọ̀rọ̀ ìmùlẹ̀ ọ̀rọ̀ ọgbà rárá ìgbà míì ẹ̀kọ́ lèèyàn máa ń nílò lórí ní tó ń ṣe ó ṣeé ṣe kó yẹ pé ò ń lo oògùn ṣùgbọ́n ò ń ṣe nǹkan kan tó tako oògùn náà ibi ìdánilẹ́kọ̀ọ́ ló ti máa mọ̀ wọ́n tiẹ̀ ti sọ fẹ́lòmíì pé ìràwọ̀ ẹ̀ oògùn ìbílẹ̀ kò lè ṣiṣẹ́ fún un ìwọ ò ṣe wá síbi program kó wò ó bóyá ìjẹ́ òótọ́ ni wá bẹ́ẹ̀ kó béèrè ìjẹ́ òótọ́ ni ìràwọ̀ tí mò ń lò oògùn ìbílẹ̀ ò lè ṣiṣẹ́ fún tẹ́ bá fẹ́ járọ̀ mi ẹni tó bá sọ fún yín pé oògùn ìbílẹ̀ ò lè ṣiṣẹ́ fún ìràwọ̀ tẹ́ ń lò àbí kó sọ pé oògùn dúdú ò lè ṣiṣẹ́ fún un ẹ̀yin ẹ̀fun lówó pé kó bá yín ṣe funfun ẹ̀rí pé kò ní ṣiṣẹ́ náà ìdí tí òfin ní ṣiṣẹ́ ni pé àti ìwọ tó ń lò tí ò ṣiṣẹ́ àtẹn tó ń gbà ẹ́ ní àmọ̀ràn aláìmọ̀kan kan náà lẹ́yìn méjèèjì lórí ọ̀rọ̀ yẹn aláìmọ̀kan kan náà ni ẹ̀yin méjèèjì tó bá ṣe pé èèyàn tó ń gbà ẹ́ nímọ̀ràn babaláwo ẹ àbáfà ẹ àbí wòlíì ẹ tó bá ṣe pé ó ń kópa nínú irú àwọn program yẹn ni òun náà á lè fi lọ àwọn àgbààgbà wípé kí ló dé tí èèyàn ń lo báyìí ó lo báyìí kò ṣiṣẹ́ ṣùgbọ́n gbà tí ò súnmọ́ àwọn tó lè bi léèrè a wá conclude lẹ́mìí ẹ̀ pé màá sọ fún pé ìràwọ̀ ẹ̀ ni ò bá mu. ìjẹ́ nígbà ayé àwọn bàbá wa ìjẹ́ wọ́n sọ̀rọ̀ ìràwọ̀ bá nǹkan kan mu àbí ìràwọ̀ bá nǹkan kan mu àwọn ibi tí jìbìtì ti wọ ilẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ ìwé àtegbò nìyẹn gbà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pa irọ́ yìí òun náà ni àwọn èèyàn fẹ́ràn nítorí pé àwọn nǹkan tí ó ṣe àgbẹ̀ lójú yóòyò òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lé àwọn èèyàn náà sì rèé àwọn náà ara wọn kò tọ́ ìwọ náà gbìyànjú kó kópa nínú program wa kì ṣe program babaláwo bẹ́ẹ̀ sì ni kì í ṣe program oníṣègùn kì í ṣe program wòlíì bẹ́ẹ̀ sì ni kì ṣe program àáfàá program gbogbo ọmọ Yorùbá ni. Tó bá ti kópa níbẹ̀, gbogbo ibi tí a ti bá ti ń ṣe, ìwọ náà fẹ́ máa kópa ni. Àwọn ẹ̀bùn kan sì wà tí a máa ń pín fún àwọn tó bá wá síbẹ̀ tó jẹ́, tó wọn. Nínú ògùn yìí òun ní a rí iṣẹ́ ègbé accident. Ọ̀pọ̀lọpọ̀ members wa ló yẹ pé wọ́n ti lo ògùn yìí tí wọ́n sì lè jẹ́rìí sí. Àwọn tí kì í ṣe members wa náà tó yẹ pé wọ́n wá sí program ni gẹ́gẹ́ bí ìwọ náà bó tó ń gbọ́ fídíò yìí tó kì í ṣe mẹ́mbà wa tó fẹ́ wá sí program náà ẹ̀ bẹ́ẹ̀ náà ni tiwọn bó ṣe lo oògùn náà wóró kan oògùn yìí ọdún kan ní fi ṣiṣẹ́ ẹni tó bá lò bá jiná tó ò ní ràn bákan náà bá accident bá ṣẹlẹ̀ yóò jáde láyọ̀ àtàlàáfíà èló wà ní oògùn náà ọ̀fẹ́ ni tó bá fi lè san owó wọlé síbi program náà ọ̀fẹ́ ló máa gbà ẹlòmíà ni ẹnu ọkùnrin yìí dùn ẹ̀ṣẹ̀ wọn á fúnyàn lọ́fẹ̀ẹ́ lóòótọ́ ẹ wọ lóò mọ́ a ti ń ṣe bẹ́ẹ̀ láti two thousand and seventeen ni àtọ́ ti kópa náà lè mọ̀ tí wọ́n náà bá fẹ́ ja irọ́ ìwọ náà kópa nínú eléyìí tó bá dìgbà míì tí n bá ń sọ wà lè sọ pé irọ́ ni mò ń pa àbó òtọ́ ni mò ń sọ ẹ wá mọ̀ pé mi ò ní ṣe fídíò kì í má fún wa níṣẹ́ ṣùgbọ́n kí n tó fún wa níṣẹ́ ìwọ tó bá fẹ́ kópa nínú program wa tí o wá nílò ìbéèrè kankan ẹ kàn sí mi lórí whatsapp number mi zero eight zero two eight five six five one eight eight wọ́n tó bá sì fẹ́ di mẹ́mbà ẹgbẹ́ wa náà ẹ kò nílò àṣẹ̀ṣẹ̀ ń béèrè two thousand five hundred naira ní owó registration two thousand five hundred naira ní owó id card bá a ṣe ń ṣeré láti two thousand and eighteen tó bá ṣe pé ẹlòmíín ló ní irú ẹgbẹ́ yìí ah owó òwò ẹgbẹ́ ti wọ ten thousand a ní gbogbo nǹkan tí wọ́n ṣùgbọ́n bá a ṣe ń ṣe yẹn òun náà ni a sì ṣe ń ṣe é nítorí pé afẹ́kọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé kì í ṣe owó òun ni àfi síwájú bí kò ṣe ìwọ ọmọlúàbí wọ́n tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà láti lè rí àkáǹtì tẹ̀ máa sanwó sí tá máa fi áàdì yín mọ́ ẹgbẹ́ náà lórí whatsapp ẹ̀yin ẹ kàn sí mi lórí whatsapp nọ́mbà mi tí mo pè yẹn kò ní sí ìyọnu pẹ̀lú àṣẹ ọlọ́run olódùmarè iṣẹ́ tí mo fẹ́ fún wa òun náà ni iṣẹ́ àṣírí bíbò nínú gbogbo nǹkan táṣìírí èèyàn bá ti bò bùkátà ti fúyẹ́ tá a bá fẹ́ ṣe rẹbọn ṣe ń ṣe láyé àtijọ́ ẹ ká wá ẹ̀gúsí ìtò kan ẹlòmíà ní kí ni jẹ ẹ̀gúsí ìtò ìwọ lọ sílé eléwé ọmọ ó lè dàbí tàgírì ó lè dàbí bàrà ó lè dàbí bọ́ọ̀lù lójú wọ sọ fún wọn pé o fẹ́ ra ẹ̀gúsí ìtò tó bá ti fún ẹ ní ẹ̀gúsí ìtò yìí wọ́n gbé sínú ìsasùn kó fòdìdí àtàrí kan sí lẹ́gbẹ̀ẹ́ kó wá kó ewúro òòjọ́ ewé ewúro òòjọ́ kò lè lórí kò jò papọ̀ ẹ máa fi fọ́kọ̀ mu lójoojúmọ́ láàárọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run àṣírí ó máa bò ní báwọn àgbàlagbà ayé ìjọ́hun bọ́n ṣe ń ṣeré táṣì wọn àṣírí wọn fi ń bò kó tó di tòlóyìnbó láyé ìsìn tẹ̀bí wa ń pa ni.